adúpẹ́ fún ọlọ́run adúpẹ́ ní ẹ̀kan sí àwa parí ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin fún oore àánú tó pọ̀ tọ́lọ́mbà tí ó ṣe fún wa ọlọ́ni la in shakartum la zidannakum wala in kafartum adhabil shadid ọlọ́ni tí ẹ bá ní ẹ máa ṣe ẹni ẹjẹta e orí ohun ọlọ́run tó ń ṣe fún ẹ̀yọmọ̀ ẹ̀dẹ́yàn ọlọ́run ni ẹ̀ lè kátán ṣùgbọ́n ma nìyàn ọmọ ń ya aláìmoore torí ìdí ẹ̀rẹ̀ ọlọ́run gbogbo oore tí ó ṣe fún wa táà mà pé oore ni adúpẹ́ o àwọn oore tó ṣe fún wa táà tí ẹ̀ má lóore a fi pé wọ́n náà ló ṣe náà fún wa adúpẹ́ rẹ̀ wá ṣe àlékún oore wa

a wá jẹ́rìí pé nínú sánmà ẹyọkan náà ní ẹwọ̀sọ̀lọ́bà alágbára tó máa fi gbogbo ẹ̀yìn àwọn alágbára balẹ̀ nígbàtí wọ́n bá bá dójú ẹ̀ wọ́n náà sì ní ọba tó àdéhùn fún àti àgbà ẹgbọ́ pé wà ràn lọ́wọ́ wọ́n náà ẹ̀nàdà máa rẹ̀ bẹ́ẹ̀ mọ́sà ìgbàdúwà wa bákaná jẹ́rìí pé ànábì Muhammad ẹ̀rọ ọlọ́bà ní ṣe òjíṣẹ́ rẹ̀ ní ṣe ìkẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run orí àjẹ́jẹ́ tán ọlọ́run kó bá ànábì Muhammad bá a sì tọrọ fún gẹ́lẹ̀ ìlàtún gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n jí sí ọlọ́bà síwájú ẹ̀ bá ní sí ìkẹ́ ìgẹ̀rẹ́ fún wọn ìkẹ́ ọbẹ̀ ìlórí àwọn ọmọ kéwòrè àkọ́kọ́ ọkùnrin obìnrin wọn bá ní rọ̀jò kẹrẹ lé lórí látorí wọn òjò kẹrẹ jókọ́sàn lórí àwa náà jókọ́sàn lórí àwọn àrọmọdọ́mọ wa jíká bá ànábì wọ ilé ọlá masasibẹ́ fún wa lè ní tí a bá wo orí ilẹ̀ ayé ilé ayé tó súnmọ́ ilé ayé tó jìnà kò sí ìtọrọgbọ́ ẹni ọkàn lọ́mà ni ṣùgbọ́n ti bẹ́ẹ̀ mùsùlùmí ó dáyàtọ̀ nínú gbogbo ọmọ ẹ̀dẹ́nìyàn lẹ́ánà umu'min tó pólùgbọ́n lọ́wọ́ bá gbọ́ ni ẹni ọmọ pò ní Ọlọ́run ni tó ń sì gbọ́dọ̀ fi torí ẹ̀lú gbogbo gbà bó bá dùn mùsùlùmí arántí ọlọ́run bó bá kan mùsùlùmí arántí ọlọ́run bó bá ń tutù mùsùlùmí arántí ọlọ́run bó bá ń gbóná mùsùlùmí arántí ọlọ́run tó pé àlẹ́lòmí ìta gbọ́dọ̀ bá lọ ní gbogbo ìgbà tá bá ti ń kírun àgbọ̀ fatia inú fatia wá pé ìrẹ ọlọ́run wọlá máa sìn gbogbo tí jẹ́ ìwà ìrànlọ́wọ́ ọ̀dọ̀ láti máa wá ìwọlá súnmọ́ a máa sìn ẹ́ ká kẹ́pẹ̀ náà ká sàdúwà ara sísin lọ́nbá náà ni anábì ni àdúwà wàlẹ̀ ìbáadà pé àdúwà ìjọsìn gan ni torí díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mùsùlùmí fi àdúwà kojú ẹ̀ orúkọ ọlọ́run sọ pé odò ó ní ẹ̀sẹ̀ jìbìlákùn ẹ pè mí máa dáyín lóhùn ìrọ̀ ọlọ́run gbogbo tí jẹ́ ohun sónú gbèsè ayé wa táà bá ti ń ké pẹ̀ mọ́sàmà ìdáwà lóhùn ṣùgbọ́rọ̀ wa tò ní ọ̀rọ̀ tí ń ṣe lórí ilẹ̀ ayé ọmọ ẹ̀dẹ́ nìyàn ni pẹ̀sẹ̀ gbígbà mí ń bẹ táà bá ń a wà yìí àwọn tí ẹ̀sìn ọ̀báyé yóò ma wá sí lọ́pọlọ a ma sí lọ́kàn pé kí lọ́kàn wà ń bẹ̀ ma ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé kí lọ́kàn wà ń bẹ̀ fàpẹ́ nìsìn ká wà Nigeria ká ma sọ̀rọ̀ tí ṣẹlẹ̀ ní Iraq ká ma sọ̀rọ̀ tí ṣẹlẹ̀ ní Afghanistan ká ma sọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní Palestine ní Sudan ní Libya ní Yemen ní Saudi Arabia ní Amẹ́ríkà ní Britain káàkiri láyé ká máa sọ wọ́n ní kí lọ́kàn wá ń bẹ̀ ẹn tí ìbá ó gidi ọgbọ́ sọ yẹn kí lójó rí bẹ́ẹ̀ torí pé ń gbogbo àfáà máa ké lọ́jọ́ ìní tí ti kè darí 1 chapter 4 verse 1 ọlọ́ni ya yíwa nas takura bakun lẹ́dẹ̀ khalaka min nasa wahida wa khalaka min zawjaha wa batha min marijalan kathira wa nisaa واتقوا الله الذي تسالون به والارحام ان الله كان عليكم رقيبا gbogbo alọ́mọ ẹ̀dẹ́ nìyàn agbàgbọ́ agbàgbọ́ ọmọ èdè n'aniwa ó ní ẹpáyọ̀ náà bá yín tó dán látara ẹ̀mí kan ọ̀nà ládámà bákanáà látara ẹ̀mí ọdá ìyàwó rẹ̀ fún látara ọkọ àti ìyàwó fún ọlọ́run fi fún mi ẹ̀sìn gbogbo tẹ́yìn sí pátá ni ọlọ́ọ̀bá àdíkẹ́ ọlọ́ọ̀bá ń rí àwọn àfẹ́ẹ̀sìn àwọn mùsùlùmí wọ́n mú jáde ń bẹ̀ yẹn jẹ́ ń pè ní al-ukhuwatu al-insaniya al-ukhuwatu al-insaniya ìjọmọ̀ ìyá ọmọnìyàn gbogbo ọmọ ènìyàn ọmọ ìyá ni wọ́n tó gbọ́ bá kanáà ló wa bàbá ti wá sọ pé ọmọnìyàn ni wá ó ní nǹkan ń pè ní alhukuk àwọn ìwọ̀ nínú ìwọ̀ náà ni wípé bí nǹkan bá ń ṣe ọmọ ìyá wa lọ́mọnìyàn pẹ́pẹ́ ohun òdùnú ní kába dùnú ohun bànújẹ́ ní kába bànújẹ́ ìpìlẹ̀nu láìwo ẹ̀sìn láìwo ẹ̀yà láìwo èdè láìwo ìran láìwòlú káwọnù ìsànà èèyàn níṣẹ́ ẹ̀rọ a mùsùlùmí bàbá rẹ̀ nìkan tẹ́bí ń pa àgbọ̀ bèèrè ẹ̀sìn rẹ̀ tàbí fún lóúnjẹ tàbá rẹ̀ nìkan tí ó rásọ tí ó wọ̀ àgbọ̀ bèèrè ẹ̀sìn rẹ̀ tàbí bá wá sọ tàbá rẹ̀ nìkan tí ń ṣàìsàn tàbí ní ìkápá ká àgbọ́ bèèrè ẹ̀sìn bèèrè ìlú rẹ̀ pé ọmọ ìlú wo ní ẹ́ ẹ̀sìn wo ní ẹ́ aláìtọ́jú ẹni nígbàtí ìjọmọ yẹ́ ènìyàn ń bẹnu ẹ̀rẹ̀ tó wà ní ṣòro agbọ́ wà ọ̀nà báwo lásẹkúnú ṣòro lẹ́nà insan torí pé èèyàn ni àkóònà fìlẹ̀nsàníyà ẹlẹ́rí gbàtọ́ lọ ń bá ránwà náàbí ọlọ́bá ń sẹ́ ọlọ́ni ìlà Thamuda wà akhahum Saliha ọlọ́nlá anáṣẹ́sẹ́ àwọn ìjọ Samudawa ẹni anáṣẹ́ wọn náà lọ́mọ ya wọn Salihan ẹ̀rì wà ìlà Adin Hudan ọmọ ya ta ni Hud wà ìlà Madian bẹ́ẹ̀ náà lánàṣẹ́ ìlú madiana àkáhùn ṣùáìbàn o ma yẹta ránṣẹ́ ìlú ṣùáìb àwọn ànábì ọlọ́npọ̀ ọlọ́mà yá àwọn aráàlú torí díẹ̀ èmi àtẹ̀yìn dáwà ń bílé ní gbogbo ẹn tí ń bẹ Nàìjíríà ìpátá ọmọ yàwà ní alòkúwàtò lè mọ̀ níyà ìjọmọ̀ ya ti ìgbàgbọ́ ti gbàgbọ́ pàwọ́pọ̀ tó gbogbo la ilaha illallahu muhammadu rasulullahi sallallahu alaihi wasallam papọ̀ ìyẹn náà rẹ̀ ìyẹn ju ìjọmọ̀ ya ẹ̀jẹ̀ lọ ó ju ìjọmọ̀ ya bínibí lọ ó ju ìjọmọ̀ ya ìjọmọ̀ nìyàn lọ ó ju ìjọmọ àyà orílẹ̀-èdè lọ ó nípa jù ní ìjọmọ àyà ẹ̀rì àkókà fìlì iman ọmọ àyà nínú ìgbàgbọ́ lọ́n sọfánú sọ́dọ̀ Hujurat ayà ẹlẹ́ẹ̀kẹwàá innamal mu'minuna ikhwa ọlọ́run ní ẹlọ́rẹ̀ mọ́ gbogbo àmùmí ní pátá ọmọ ìyá ni wọ́n láìwò èdè láìwò ìran láìwò ìlú láìwọ àṣà láìwọ àwọ̀ innamal mu'minuna ikhwa ọmọ ìyá ni wọ́n ó gbogbo mùmìní gbogbo ẹmà sọ pé la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam akhuna fil iman ọmọ ìyá wa ìwọ̀ta gbọ́dọ̀ pé fún ó ju ọ̀tá gbọ́dọ̀ pé fún ọmọ ìyá lásán lọ ní ìjọmọ́ ni pápọ̀rẹ̀ àdísì kan bẹ Imam Muslim gbà wá ìgbànábì fún a ní àpójú ibóṣẹ́ ká sí rí ó ní matal mu'minina fi tawadduhim wata'atufihim wata'atufihim matal mu'minina fi tawadduhim ó ní àpójú àmùmí látara ìfẹ́ràn ara wọn àti ìmá kẹ́ra wọn wata àtúfẹ́ àti ìmá sànú ara wọn káàmà tàlì jẹ́sàdì wáhìd ó lẹ́gẹ́ bí ẹkára ìdàí ṣtaka mínú ọdọ́wọ́ tí ẹ kankan bá ti ń jẹ̀rora tàdá àsàrù jẹ́sàd belehoma wasa ọkọ̀sọ̀sọ́lá anábi gbogbo ara yòókù náà náà ni ọmọ bá ṣàìsùn kòkòrò kan bẹ tí máa ń mú àwọn èèyàn jọ wọ́n pè ní àkàndùn ìkakan ni ó mú ìkakan péré yóò sì ní ròrùn sùn ojú ò ní gbádùn etí ò ní gbádùn ẹsẹ̀ ò ní gbádùn orí ò ní gbádùn torí àkàndùn tó ń bẹ lọ́wọ́ kékeré báyìí kódà Muhammad ó ní mọ̀mù gidi bó bí ara Nigeria ojúnu Cameroon etinu Iran ẹnunu Saudi ẹsẹnu Palestine apanu ó bá ti gbọ́dọ̀ rínú a gbọ́dọ̀ yásọ́tọ̀ọ̀tọ̀ tí ẹnìkan bá ti wá ń jẹrora tí nǹkan bá ti ń jẹrora gbaná lájọ máa jẹrora lẹ́fìrígbà mí ń bẹ nítorí ìlú kan tamusin ó dìde wọ́n máa pariwo wọ́n máa sọ̀rọ̀ tó rí pé wọ́n rí pé àwọn mùsùlùmí náà fìyà jẹ ẹ̀rì ìgbà kan là ń parọ́ ọ̀rọ̀ Philippines ọ̀rọ̀ Kashmir ọ̀rọ̀ Eritrea ọ̀rọ̀ Afghanistan ọ̀rọ̀ Iraq ọ̀rọ̀ Yemen ọ̀rọ̀ Syria ọ̀rọ̀ Palestine ọ̀rọ̀ àwọn ará Burma Shishan bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ lọ lẹ́nu musulmùn tó pẹ́ musulmi ni wọ́n ẹ̀rì náfúra ọ̀bẹ̀fàrí ihim tí a bá ń dùnnú àbà wọn dúnú wà náà sàn bí òsì níhì tí ma ń banú yàbà banú jẹ́ torí dé lè lẹ́gbọ́rọ̀ náà ti a fẹ́ sọ lé ní ọ̀rọ̀ tó ti ń bẹ́ẹ̀lẹ̀ ti pẹ́ ni ṣùgbọ́lọ́ọ̀bá Allah ó ní fadhakir fa inna dhikra tanfa'ul mu'minin ó ní ẹran Filastin qadiyatu Filastin ọ̀rọ̀ Filastin fọ́wàtá bá ń ma tó lọ lórí ilé ayé kọ̀rọ̀ ń gbóná sí ni àgbàǹgbà tí olórí Amẹ́ríkà tó dé tó dé jẹ́gbẹ̀ Trump bí ìgbà tí èèyàn wá dalé ayé rú ni gbogbo àwọn pinnu tí àwọn ìgbìmọ̀ àgbáyé ti pinnu gbogbo ẹ̀ ni ó ń fàáyà àwọn resolution United Nations gbogbo ẹ̀ pátá ní Trump fire òun pẹ̀lú Israel tí ó wá sẹ́nìkan tó lè wojú wọn sẹ́ẹ̀mà pígbà mí ń bẹ tí ẹni tí ó bá ti lójú tì tó bá ti wà nípò àgbà kò sí jí ó lè ṣe ìgbánabí sọ so ó ní ìdálam tẹ́sítẹ́hì fásitì masíta ọkùnrin sọ̀sọ̀ náà bá ti ilé lójú tí kò sí tó lè sí ojú tí lè fi máa ń pé àti gbọ́ tó kí wọ́n bá mi ń bí bẹ́ẹ̀lẹ̀ kó rí ní ọdí 28 ó ní Amẹ́ríkà tó kéde àwọn kéde búrẹ̀ tí ma ń kéde nípa ọ̀rọ̀ Palestine ní 2017 ló gbé agenda kan dìde tí wọ́n ń pè ní sọ́kọ̀fàtìl kọrùn bẹ́ẹ̀sì pẹ̀lẹ́ èdè Lárúbáwá nù in tí ó abẹ́ ilé tó sílé de Yorùbá o náà ni owó owó century tó fẹ́ túnmọ̀ sínú bí a sọ pé business tàbẹ́sẹ̀ ní century tó a wà ní alqarn alwáàdù ashirin a wà ní 21 con, eh, eh, century tó bá gbé àjẹ́ àdìdẹ́ lórí ọ̀rọ̀ Palestine ó pè ní peace to prosperity efficient to improve the life of Palestine and Israel tó pè ní agenda ẹgbódùn létí ó ní òun fẹ́ kí àwọn Palestine àti Israel kí wọ́n lo ìgbésẹ̀ ayé àlàáfíà ẹn bá gbọ́rò pé ọ̀rọ̀ gidi ni lọ bá pé àpérò àgbáyé sí Bahrain àwọn ìwá ń bèèrè agenda Bahrain tá a fẹ́ lọ yìí kí ni agenda ẹjẹ́ ma ó nígbàtà bá débẹ̀ àwọn sọ kí ni agenda wọ́n sáà sì pàdé yẹn ní nǹkan bí 25 to 26 ní June 2019 ṣùgbọ́n wọn tí a ti kẹfin wípé kò sóre ń bẹ̀ wọn lọ ẹ̀sẹ̀sẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ Lárúbáwá àti àwọn ìlú mùsùlùmí ìpàdé wo ni Amẹ́ríkà gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ Palestine or Christian in Middle East tó mẹ́sò rẹ̀ jáde rí wọ́n sì lẹ́n tó bá fi ń torí wọn tí ó rí yóò mú rí tó rí wọ́lá 13 1948 tó ìpínlẹ̀ ìjọ náà dè ní òun ni kẹ́nìkan wá ló ń pè pàdé pé yọ́ dá sí táàsì mọ̀ pé tó ń pípàdé ọ̀tá pọ́nbélé ní fún àtúnpípàdé lé lórí ọ̀pọ̀lọpọ̀ ìlú ni ó lọ sí mítìnì tí wọ́n sì dúnkòkò máwọn ìlú ṣùgbọ́n àwọn ìlú kan bẹ látara àsìpọ̀ tó ti pẹ́ tí wọ́n ò sì fẹ́ wàhálà Amẹ́ríkà lọ́dọ̀ Yorùbá wọ́n ni a máa fi ìtìjú kárùn gbà mí ó jẹ́ kí àwọn ìlú kan lọ Amẹ́ríkà ríra rẹ̀ nípàdé yẹn àtàwọn ìlú díẹ̀ nínú àwọn ilẹ̀ Lárúbáwá tí wọ́n lọ Emirate lọ Egypt lọ Jordan lọ Morocco lọ Saudi lọ kò sí lómi ìtọ̀lọ́mọ́ ṣùgbọ́ngbà tó gbé àjẹ́dẹ̀ náà kalẹ̀ lé wọn lọ́wọ́ wọ́n rí pé jẹbẹtẹ ló gbé láwọn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ tí a ń lọ pàdé ò lè jíṣẹ́ ńlé kí la bá bọ̀ kò sí sọ ní tó ń sọ ní wípé wọ́n rí pé ó fẹ́ fún iṣẹ́ ìlágbára sí agbára tí ò tó tẹ́lẹ̀ ó fẹ́ fi kún ó jẹ́ kí àwọn èèyàn rí wàhálà lámàlélẹ̀ láti báyẹ̀ ní àwọn èèyàn tí ń pariwo àwọn afẹ́sìn àwọn ajẹ̀jẹ̀gbára àwọn human rights àwọn orílẹ̀-èdè kódà àwọn orílẹ̀-èdè míì látara bẹ́ẹ̀ wọ́n ti dẹ́yẹ sí Amẹ́ríkà nínú àwọn ọdún mùsùlùmí bẹ́ẹ̀ làwọn ìgbìmọ̀ ńláńláńlá mìíràn gbìmọ̀ ẹ̀sìn eléyìí a sì wà láyé eléyìí máa ṣẹlẹ̀ ìgbà wá di 28 oṣù tí a wà ń bẹ̀ ó wá tẹ́ àjẹ́ndà yẹn gan pé in tó ń gbà lérò gan rẹ̀ láti gbà yẹn ni ilé ayé àwọn mùsùlùmí tí tún gbóná sí ìbùlà dàgbà pẹ̀lọ́tàlá pẹ̀lú wátá wà yí ọ̀pọ̀lọpọ̀ tó pé bí ìgbàta wà ní ayé mi ni kéèsì nǹkan rẹ̀ ká mọ́mọ̀ tí ń lọ torí pé ọmọ ìyá wa là ń sọ̀rọ̀ wọn yìí tẹ́ bá ń sọ̀rọ̀ Palestine ọ̀nà tó gbà kàn wá pọ̀ gbọ́pọ̀lọpọ̀ ní ọmọ ọkàn wá nípa pé ọmọ nìyàn ni wọ́n ẹ̀rà wọn kan ní Nàìjíríà yìí wọ́n kìí ṣe mùsùlùmí kódà ẹlòmí ń bẹnu wọn kìí ṣe christian kò gba nǹkankan gbọ́ kò gba nǹkankan gbọ́ ní ẹ̀sìn wọ́n sì ní ìjàjàgbara pẹ̀lú filasín ní nǹkan bí oṣù káàbọ̀ wọ́n sì àpérò kan ní UNILAG kódà ń pẹ àwọn ẹ̀kọ́ látàgbáyé àwọn tí wà London human rights ni àti òtẹ̀ ìgbọ́lọ́pàá gbọ́lọ́pọ̀ jù mẹ́ tí wọ́n sọ pé in tí ń ṣẹlẹ̀ sáwọn ọmọ Palestine yìí kò bá àdámọ́ ọmọnìyàn mú àwọn gbé lórí ọ̀rọ̀ ẹ̀tọ́ ọmọnìyàn human rights òkúkúlẹ̀ nsàn ilé ayé ẹ̀fẹ́sẹ́sẹ́lẹ̀ àti àmì ní Gaza ìrúkọ níjẹ́ Gaza nígbàtọ̀ pé Lagos láàrin Nigeria wọ́n sédè mọ́ wọn láti 2007 àwọn 2020 yẹ́tẹ̀wà náà sédè má tí wọ́n ń fi yá jẹ wọ́n tí wọ́n bá fẹ́ lómi tí wọ́n mú nígbọ̀bá wù Israeli pé kí wọ́n mú mi ní òsì omi nígbọ̀bá wù ọ̀tá wọn tó pé control omi táyàn mú táyàn wòyí ọwọ́ Israeli lọ́wọ́ àmẹ́ iná electric táwọn tó kún wọ́n múná lọ́ẹ̀ lọ́dọ̀ tí wọ́n ìgbà tó bá wù Israeli pé kí wọ́n níná ní ọ̀tàn bí àìsàn bá ń ṣe nìkan nù wọn kò bẹ́sàn náà ṣe tó típa àwọn ọ̀ká lọ́sìpítù wọn tó bá gbọ́n láìkan gbé jáde ni yóò kù síbẹ̀ náà ni tí a bá lọ ra oògùn táwọn fi tọ́jú àwọn èèyàn wọn jábẹ́ gbé wọlé tó bá wù ní ó ti gbé wọlé wọ́n àtògùn àyẹ tó gbé oògùn wọ́n lè tì wọ́n mọ́lé wọ́n lè pa wọ́n kò sẹ́ni kankan fẹ́ bí ẹ́ ṣe ìtí ìṣẹ̀lẹ̀ ni bí a ṣe rínú ojúmọ́ wà láni kò tí tó sùkọ́ nìsín tí wọ́n tún lọ yí àwọn àgbọ́ olóró lé alóró tí a ń pa wọ́n rẹ̀gẹ́dẹ́ àwọn ọmọ kéékèèké gbàmbẹ̀ wọ́n lè pé lónìí o inú àwọn èyàn tí a pa 350 wọ́n sì balẹ̀ wọn jẹ́ ọbọ̀nà wọn jẹ́ gbogbo ayé nìsín wò wọn bẹ́ẹ̀ wo BBC rí bẹ́ẹ̀ òjẹ̀sí rẹ̀ kódà mẹ́rin bọ́fẹ́ mọ̀ tí lọ́mẹ́ gbogbo ẹ̀ lórí mẹ́ wọ́n sì nílé ayé human rights bí mọ́ wọ́n sàpérò àpérò àgbáyé London United Nations aburú bẹ̀ ní pé àwọn kan bẹ inú àwọn tí a máa sàpérò United Nations yìí tí a fún ní agbára tí èyàn gbọ́dọ̀ yẹ̀wò wọ́n pè ní veto power tó bá ń gbọ́ UN wọ́n ń pè kan ní Security Council ní UN orílẹ̀-èdè tí máa ń bẹ́m̀bẹ̀ yẹn orílẹ̀-èdè bí mẹ́wàá ni tàbí ká sọ pé mẹ́ẹ̀dógún ojú bẹ́ẹ̀ lọ orí mẹ́ẹ̀dógún ṣùgbọ́n márùn kan bẹ́m̀bẹ̀ bí wọ́n bá ṣe mítìnì tí èèyàn mẹ́rìnlá tí wọ́n bá láà faramọ́ nǹkan tọ́kanú àwọn márùn bá lóòwọ̀n faramọ́ náà wọ́n ń pè nìkan ní General Assembly àwọn tẹ́ ń bẹnú yẹn wọ́n lé ní ọgọ́rùn tí wọ́n bá tó kún ọ̀pọ̀ máwọn tí yẹn tí wọ́n bá ṣe mítìnì pẹ́pẹ́ ọgọ́rùn lọ bá wá pàdé tí 99 ní nǹkan báyìí la fẹ́ tí ọ̀kanú márùn ẹba ní no no náà ni inú wọn lamẹ́ríkà wà France Britain China Russia àwọn náà nù no àwọn ni alágbára yìí tí a nífẹ̀ẹ́ tó pàà lọ́wọ́ ẹwọ̀rọ̀ Syria the crisis in Syria kò bá ti yanjú ẹ̀rẹ̀ Russia ní òjò yanjú tó pọ̀ wà lẹ́yìn olórí Syria dìgbìdìgbì wọ́n bá ṣe mítì nígbà ọgọ́rùn-ún yọba dósì ni yẹ ló wá ń bí wàhálà yìí wàhálà ńlá ni tàbí ọlọ́wọ̀n ọba àlèkọ́lá ọba tó nílé ayé kó bá ní pẹ̀tù sí nígbàtí olórí Amẹ́ríkà wá kéde ìkéde tá ń sọ yìí lọ́sẹ̀ tá lòdélẹ̀ yìí ó di ariwo torí pé wọ́n wò pé àwọn nǹkan tó kó sínú àwọn nǹkan tó burú ni nígbàtí wẹ́ wàhálà ìbẹ̀rẹ̀ ní 40s ìgbàyẹn rẹ̀ Palestine bẹ ní under Britain tó gbé àwọn British náà colonize Egypt àwọn náà colonize Palestine ó wá dásì kan America pẹ̀lú àwọn alágbára alẹ́ ayé wọ́n wá láwọn Yahudi àwọn Jew tí a ń bẹ ní Europe tí a ń fákà àkílẹ̀ ayé àgbọ́ wábì kan tí wọ́n sẹ̀tù sí kan kan jọpọ̀ síbì kan lọ́dọ̀ àwọn wọ́n ń da ọ̀hún láàmú wọ́n wọ́n gbé fẹ́ dà wọ́n sí si wọ́n dábà áfíríkà akẹ́kà dábà ní pé ah, ẹjá lọ dà wọ́n sọ́dọ̀ alárúbáwà nígbà kéde hijira immigration pé gbogbo jù bí wọ́n bá wà láyé o kí wọ́n máa ṣe immigration wá sí Palestine túrò agbára olórí Britain pẹ̀lú ẹni tó jásojú ẹ̀ ní ilẹ̀ Egypt wọ́n wọlé wọ́n wọlé bí wọ́n ṣe ń wọ̀lú ní ẹ̀ ń lé aráàlú dànù ó di ariwo ó dariwo jọ náà lọ ariwo gidi tí a musulmi dìde gbogbo lẹ́lárúbáwá gbogbo olúwa musulmi kó dáwọn afá wa gbogbo àwọn jọ náà lọ́n tí a ń wá àti àjọ Nàìjíríà náà pariwo ariwo náà rí wọ́n bá wọn dá wọ́n jókòó ní November 29 1947 pé a fẹ́ pínlẹ̀ fún wọn a fẹ́ pínlẹ̀ fún ọmọ onílẹ̀ àtàjòjì ẹ̀kọ́ gbọ́ a fẹ́ pínlẹ̀ fún ọmọ onílẹ̀ àti àjòjì ṣùgbọ́n mo onílẹ̀ rẹ́kọ̀ lágbára àjòjì lọ lágbára sí tàbátẹ̀ fẹ́ pínlẹ̀ látọ̀dọ̀ ọmọ onílẹ̀ àtàjòjì títà lọ ẹkọ́ pọ̀ jù ọmọ onílẹ̀ tó gbájòjì ayálégbé ni a kàn fún níwọ̀n àbá díẹ̀ tí ó máa gbé nígbàtánà fẹ́ pínlẹ̀ tí wọ́n fẹ́ dìbò jọ́nà lọ́n sí ká pín àbí ká má pín ní jọ́nà lọ́n àwọn tí wọ́n wà nípàdé 33 ní ẹ̀pìn ẹ̀rẹ̀ 13 ní ẹmọ́ pìn 10 wọ́n wà neutral wọ́n support wọ́n against àwọn inú àtàjẹ́ wọ́n ní kí wọ́n pín bẹ̀lẹ̀ àwọn alágbára wà ilẹ̀ di kíni ó pínpín ẹ wọ́n pín sí mẹ́ta takakọ méjì àtàbọ̀ wọ́n pín kan ní dawlatun arabiyya tàwọn lábáwá rẹ̀ o àwọn Palestine yẹ tó gbogbo ọmọ Palestine pátá lábáwá ni wọ́n pè fẹ́ pè sákèsí kan ń bẹ̀yẹ tó pé nìsìn àwátàwà Nàìjíríà ìyà wa tó pọ̀ in tí Israel bá fẹ́ treat wọn wọ́n treat ní papọ̀ ní o tó ti yé ẹ̀ndẹ́bá máa ń wo táwọn ọmọ alárọ́bá bá jáde tẹ́ǹsì wọ́de ẹ̀rí àwọn alàgbà inú ìjọ ìlànà kìrìsìtẹ́ntì tí ó wọ́ sọ aṣọ ìjọ tí ó gbàgbé lébù sọ́rùn tó náà wà pẹ̀lú àwọn àfáà bí mo sì dúè ẹni tó wé láwà ní tó sì kíní jẹ́jọ́ ń sì wọ́de against Israel and Zionist ṣùgbọ́n tó jẹ́ ó jẹ́ pàwà mùsùlùmí pariwo ẹ̀ jù torí pé àwọn mùsùlùmí pọ̀ jù ní Palestine àwọn tó má jẹ́ kírísítẹ́nì kọ̀ọ̀kan náà tẹ́ bá máa ti ń lọ àwọn náà máa ń sọ̀rọ̀ dáadáa tí wọ́n jọba ti ń lọ wọ́n rò pé bọ́yá àbí àwọn mùsùlùmí nìkan ni wọ́n ni wọ́n náà mùsùlùmí ẹ̀tẹ́ ti pọ̀jù à kírísítẹ́nì náà bẹ́ẹ̀bẹ́ à David bẹ́ẹ̀bẹ́ o Samuel o tó gbá wọn sẹ́lẹ̀ òmùmọ̀ kan gbọ́n wọ́n fẹ́ pín tàwọn alábáwá wọ́n pín ilẹ̀ tí wọ́n pín fún wọn ní tàbáwò ó jẹ́ nǹkan bí 42% iná fún àwọn Lárúbáwá ilẹ̀ tí rẹ̀ àwọn Yahudi ní tí wọn wọ́n fún ní 57% ní wà láti kọ́ dénú 1947 1947 ètò wá sẹ́kù 1947 wọ́n pè ní mantikọ̀ dauliya pé yóò wà ní ọ́ndà United Nations kí ló jó rí bẹ́ ibẹ̀ ló nípa jùnú lẹ̀ ibẹ̀ ni Masjid al benin king Kudus benin Holy Land ibẹ̀ ló wà tẹ́ máa sọ pé ilẹ̀ mímọ́ bí ó wà nù sọ́ọ̀sì tó tóbi jù fún àwọn Christian bí tó wà náà nù masáṣẹ́ àwọn àmì tó jẹ́ masáṣẹ́ lẹ́kẹta bí tó wà ní ẹ wọ́n á rí pé kálùkù lọ́fẹ́ ma kílèmù ẹ̀ ọmọ fẹ́ kílèmù ẹ̀ púpọ̀ ní ẹni tẹ́lẹ̀ àwọn Yahudi fẹ́ kílèmù ẹ̀ náà ni ókè eléyọ ma bẹ ní abẹ́ ìjọba àgbáyé nígbà àtà musulmi rí tẹ́lẹ̀ sí ń wà bẹ́ ń wà bẹ́ o mọ́tọ́ ti bẹ́ẹ̀ àwọn Ísírẹ́lì yóò fi ọlọ́run lẹ̀ pípa lẹ́ni pípa lọ́la ngbà tó di June 1967 lógún bá dé láàrin àwọn mùsùlùmí àtàwọn Israeli àwọn lọ́rọ̀báwá àtàwọn Israeli wọ́n jagun ẹfọ́jọ́ mẹ́fà ṣùgbọ́n gbogbo àgbáyé ló wà lẹ́yìn Israel àwọn Muslimi sì lè wọ́n lè kojú àgbáyé ńgbà tí èdè ọjọ́ kẹfà àwọn Israeli wọ́n ní àwọn lọ́rọ̀báwá ààyè tí a pè ní ààyè àgbáyé wọ́n mú pọ̀ níjọ́ náà lọ́hùn bí ká dá ilẹ̀ sí mẹ́ta kákòdá méjì mbẹ̀ kókùdá kan tó kùfà àwọn plasí ìjọ náà nù lẹ́mù àwọn òṣùpá tó ń pariwo wọ́n tó ń pariwo wọ́n tó ń pariwo nígbà tó di September 13 1993 wọ́n ti dẹ́ ẹgbẹ́ kan lẹ̀ ní Palestine tẹ́ ń pè ní PLO tí Yasser Arafat jẹ́ olórí ń gbàyẹn Mahmoud Abbas olórí nìsìn gbàyẹn ni Clinton lọ́jọ́ olórí Amẹ́ríkà ní a bá ní àwọn fẹ́ tó ṣèpàdé a fẹ́ yanjú wàhálà nígbàtí wọ́n débi wàhálà Yasser Arafat ní a bá tọwọ́ ẹ̀bọ̀ wàhálà wọ́n láàkọ́kọ́ níbi tí Israel gbalẹ̀ dé nísìn ìbẹ̀lá àgbà pẹ̀lú àlà ní o sọ tó bá bọ́ tọwọ́bọ̀ ó lò ń fọwọ́ sí ó ń sókè ní tẹ́lẹ̀ rí wọ́n àgbà pé Israel ó yẹ kó lè dúró síbẹ̀ yẹn so wà recognize abọ́ recognize ẹ̀ ó lò recognize ẹ̀ bí wọ́n sáṣe tọwọ́ ẹ̀bọ àwọn sọ̀bọ̀lọ̀ ní iná ń pè ní agreement Oslo ẹmà go slow slow tẹ máa ń sọ 1993 ni níjọ tí wọ́n kòrò án sí pàmpẹ́ pátápátá nù ó wá padà délé ó ní tó ń bábọ̀ rẹ̀ gbogbo àwọn aráàlú yàrí ma lọ níjọ́ náà wọ́n ń pe ẹgbẹ́ kan ní Fata Group Fata Group yẹn lọ umbrella níjọ́ náà lọ́hùn tí gbogbo flasin wà lábẹ́ rẹ̀ ìyẹn ló mú lẹ́yìn ìgbà yẹn ń gbà tí wà láyé jẹ́ ti kẹfẹ́ pé wọ́n ti rìn kùnrin yìí láwọn kan fi ya ẹmà gbọ́ tẹ́m̀kọ̀ kan ní Hamas ló jẹ́ Hamas ya aná wà lọ dá tí wọ́n náà sílẹ̀ àwọn olè máa ń ṣe gbọ̀lúgbọ̀lú láìjọ́ yẹn ni tẹbájí sọ̀rọ̀ Palestine opinion méjì ló wà ń bẹ̀ opinion àwọn Fatah group àti opinion àwọn Hamas tí ìdí mùsùn bá yín sọ̀rọ̀ lọ́yìn tọ́wọ́ àmọ́sì ní wípé àwọn òsè pẹ̀lú Israel ìdá bá fi tipátipá gbà lọ́wọ́ ẹni èyàn lè fi jókó gbà padà ẹ̀yin tẹ́jọ́ mú lẹ̀ lékòó kí àwọn ajagun gbalẹ̀ dé wọn gbalẹ̀ yín kí wọ́n lẹ́mà sí mítìnì pẹ̀lú wọn tẹ́yìn náà jẹ́gbà tẹ́lẹ̀ náà lọ wọ́ ajagun gbalẹ̀ ní tó tún lágbà bí ti wọn àwọn Abbas láwọn ma ṣe meeting wọ́n ti wá ń ṣe meeting láti 1960 láti 1967 ìgbàdá ní a ti bẹ̀rẹ̀ sí meeting kó tó kan ti 1993 tí dímọ̀síbá yí sọ ilẹ̀ tó kù lọ́wọ́ àwọn Palestine gangan kò ju 5% lọ ẹ̀yin tí ẹ bá ma tẹbáwà current resolution àbí meeting tí àwọn United Nations sí gbẹ̀yìn tí olórí Turkey wà ń bẹ̀ Erdogan tí olórí Malaysia wà ń bẹ̀ tí olórí Pakistan wà ń bẹ̀ ẹ ma pa wọn tí a ń sọ̀rọ̀ jùlọ nù gbé máàpù lọ bá wọn ní United Nations ni ó gbé hàn ó fi hàn báyìí ó ní ẹ wò gbogbo àgbáyé ẹ jókòó báyìí gbogbo lẹ àwọn 1948 àti 1947-48 lẹ́pín fún wọn ibi ẹ̀pín fún Israeli rẹ̀ nígbò 1967 ibi ó tún gbàdé rẹ̀ ní sí o tó gbàkú rẹ̀ ó so mapu yẹn lágbàáyé gbogbo tí gbèrò ìlú gbé kálùkù sí ìdàkẹ́ náà ni kò sẹ́ntọ́ sọ sí àwọn tí a máa sọ sí jù ó náà ni president wáyé lẹ́nìgbà tó débẹ̀ wàárí ọlọ́bà ní sánlẹ̀sẹ̀ dáadáa inú àwọn tí ó fọ́rọ̀ plastic kéré ní gbogbo náà sọ fún UN kò sí UN summit ọlọ́jọ́ ní sọ a ní ìpàdé láwà ìdá láàrín wà láàáfíà ayé ẹ̀yàn alágbára alẹ́ ayé ẹ̀yànjú ọ̀rọ̀ ẹjọ́ ọ̀rọ̀ plastic ní àsìkò Obama wọ́n ní àjẹ́ndà kan tó ti ń bẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó bá matají o náà ni two state solution two state solution for Christ of, uh, eh, Christ of the Middle East kí wọ́n ní kí wọ́n ní ìlú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kí Palestine ó ní ìlú tiẹ̀ kí àwọn Israel kẹ́lẹ̀lú ti wọn inú agenda tí ó gbámà tó tají ni yẹn ni Buhari wọn máa tẹnumọ́ ó bá ìpín yẹn náà lẹ́bàtẹ̀ ìfìyànjú ẹ̀ ẹjẹ́ wọn kálukó nílùú tí ẹ kẹsì máa jọ sẹ̀mí kí Palestine kọ́nbí ìlú hunde kí ẹ̀yìn Israel ma bí tí hunde tamẹ́ríkà bá fẹ́ sọ̀rọ̀ a nílò bíṣẹ́ ni bá fẹ́ sọ̀rọ̀ a nílò nígbà bá ti ṣe no France Britain China Russia ọmọ àwòrán ìnàbàdé ìjàmbàdé ìyẹn wá ní ọwá wà nú ìkéde tí Trump kéde ìkéde rẹ̀ tó kó sínú pọ̀ inú ẹ̀ ní pé káà wá àyè kan ní ẹnu àlà Egypt àti Palestine káà kó àwọn Palestine sí si kí Israel lè ní total freedom láti ṣe bó ṣe wù ní orí ilẹ̀ orí orílẹ̀ wọ́n tún ní bóòlá owó tí wọ́n wà lò fún wọ́n láwọn ìjọba mùsùlùmí náà ní ọ̀dá ìjọba mùsùlùmí náà ọ̀dá <laughs> àwọn ìjọba mùsùlùmí náà ní ọ̀dá owó yẹn owó tí wọ́n fẹ́ fi ṣe nǹkan yìí adáni wọ́n dá ẹ̀rì gbogbo àwọn kan wà ní ìbẹ̀nù ọ̀rọ̀ mẹ́rẹ̀gẹ́dẹ́ ó wá ní dábàjẹ̀ wà jẹ́ dábàjẹ̀ fún state ìhákan wà bí kan ró ń dága fún wọn lẹ́yìn náà wọn sì ní láṣẹ wọn àgbọ́dọ̀ bá ìbọn ẹyọ kan lọ́dọ̀ wọn ìgbọ́dọ̀ níbọn pólì ṣe wá jẹ́ state tí ó jẹ́ lùjọ́ ní ní nǹkan lọ́sẹ̀ torí díẹ̀ gbogbo náà ti yarí báyìí àwọn amons tí wọ́n yẹ́ ṣe meeting pẹ̀lú Amẹ́ríkà wọ́n yarí àwọn fata group mahmoud abbas aná yàrí báyìí pé ǹkan mítí táwọn ń ṣe àwọn ọmọ pé bíjọba àwọn járe torí díẹ̀ in tí wọ́n ń fẹ́ gbogbo àgbáyé nìsìn ni pé ká máa lọ́wọ́ ìkéde wọn nù inu ràn lọwọ lọ́wọ́ inú ràn lọ́wọ́ náà ni pé kama máa fún ẹnìkan oṣù ní kàpá rẹ̀ tání kábà ń sọ fọ́ lóhun tó pé jímẹ̀ ni wọ́n dìkílá jímẹ̀ ní sọ́tọ̀ ni gbogbo àgbáyé tó ma ti ń lọ ní gbogbo orílẹ̀ ayé lè ní tí mọ̀ bá yí sọ ní wọ́n sọ káàkiri àfẹ́jọba current ìpìpẹ̀ àgbáyé jẹ́ fẹ́ránṣẹ́ láti last week inú jímẹ̀ ni ó pẹ́ dìbò jẹ́ fún Palestine ẹ fi bá wọn bẹ́ Ọlọ́run

ta fẹ́ sínú anábìgbẹ́ bá ti gbà bá fẹ́ sínú ọlọ́mọ ń gbàdúwà rẹ̀ a sàdúwà fún wọn ta bá ń yan náfílà lóru anú Muhammad ó tí tó bá ti ní lásìkò tó bá ti di aago mẹ́ta òru sí gbàtà ìkásùnbà ó ní ọlọ́ba máa ń sọ kalẹ̀ wẹ́ sánmàlẹ̀ ayé yóò máa bèèrè pé sí ọ̀sẹ̀ tí wá foríjì ni kí n foríjì sí ọ̀sẹ̀ tí wá nǹkan ni kí n fún àsìkò tó fi sùnú àsìkò yẹ̀dẹ̀ àsìkò gbàdúwà ni bàbá sàdúwà lásìkò gbà náà àdúwà máa ń gbà bàbá tí ń sàdúwà tara àsìkò àdúwà tiwọn náà ẹni bá ká alùkùránì tó bá parí ẹ̀ níjọ bá parí alùkùránì àti ẹ̀bá sí nígbàtà parí alùkùránì ẹ̀kùtàdọ̀ àmá ń gbà ní a fi bá wọn sàdúà bákan lọ́jọ́ jímọ̀ báyìí tàfà bá wà lòtí ma bá olórí mímbàrí ẹ̀kùtàdọ̀ àfi ma ń gbà ní bákan náà lẹ́yìn asírì kí mọ́gbì tó tó lọ́jọ́ jímọ̀ àti gbígbàdúà ní gbogbo àwọn àsìkò wọ̀nyí bójú bá ń rọ̀ gbígbàdúà ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa ń gbàdúà èèyàn a máa fi kún fún wọn a máa sàdúà fún wọn abẹ́lọ̀bà ìta àṣà àtẹ́ntọ́ sọ àtẹ́ntọ́ gbọ́ kọ́lọ̀n gbà ní jọsùn wa kátọrọ àforí kọ́lọ̀n kó rẹ̀ sọ